fi kíkọ́ bá ti fi ìwé kún àfá ìwọ náà o ò lè ṣe o ò lè o ò lè àwùjọ tó bá lọ́mọ wà àwùjọ tó bá wú o lè wá mẹ́. àbá ni bàtà ní anuhùnmá yùzí lù bàbá wa rẹ nìkan ẹ̀wù yẹpẹrẹ ni ó wọ̀ aṣọ yẹpẹrẹ ni ó wọ̀ ọ̀rọ̀ yẹpẹrẹ náà ni ó máa sọ. kíwú ẹ̀wù àwọn tó lọ lánàá ó kọ́ wọn parẹ́ torí kílódú rí bẹ́ẹ̀ ìdí alukurani ni wọ́n jòkó ti. alukurani tó dá sí lákàyà muhammadu mujizatu jammatun. alukurani lọ́lọ́run fi kí àní mahama kú ṣe. sallallahu alayhi wa sallam. ni ìwọ ọya ọ̀yá tó bímọ márùn àwa wọnú àwọn márùn àárí alukurani kan bẹ́ẹ̀ ọ̀wá èrè. Ah, ah. muskila tún lè ingilishi ya. àárọ̀ ìdájí làwọn ọmọ owó ti lọ léwe. di aago mẹ́fà ọmọ owó tó dé ẹ dákun ìgbà fẹ́ fi ẹ wá àwọn àfàgbọ́yá lẹ́yìn iṣẹ́ ẹ àwọn ọmọ wa ibi tí n bá ti ń kọ́ ọmọ àwọn ọmọ mọ̀ tó gbé. ẹ mọ̀ jẹ́ ń fún yín bá a bá kú wọ́n ti ṣèyàn nínú kìyàmà. wọn bá ti kú ti máa ń òun là wá lọ́jọ́ nínú àwọn pírọ́blẹ́mù tí ń kọlù ọ́ báwa àfọ òfin ní ìmọ̀ òun náà ni muskilatu sunaiyatul ta'limi à ń kó irin méjì à ń kó bọ́nú. ohun tí ádámà fi ju àfọ àgbègbè ayé lọ́nu ọ̀dálẹ̀ ọ̀dálẹ̀ kéwúlẹ̀ ọdún wa fi nursery primary obi ti ìwà àbá tó ń ṣe bẹ́ẹ̀ kó o serious. ìwé amúnú méjèèjì. torí bí àwùjọ ta wà yí àwùjọ ta bọ́ọ̀lù wé ni ibi abatiri méjèèjì ìwé ọ̀padà tẹ́kẹ́wù ni. bàbá pa ọmọ àwọn àfáàtà ń ṣiṣẹ́ kíw ta ní asadu lion ta wá kọ́ ọmọ tó gbé sí orí tí ó bá fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ yóò ti gbàgbé asadu yẹn lion nìkan yóò fi sórí. a kó irin méjì a kó ọmọ náà ọ̀tún tẹ̀sùn kan náà. ẹlẹ́ẹ̀kẹrin nínú pọ́blẹ́mù tí ń dà wá láàmú táwọn àpò òfin ní táàbí ní ìmọ̀ mùsùlùmí adi adi ìyá òtà àlímì ẹni tí èso àfáà náà ń pàpè múra àfáà bẹ̀rẹ̀ ìwọ́n tó kọ́ fọ́gà jẹ́jẹ́ ọ̀yá alásàlátù ẹ̀ máa wá ọ̀yá ẹ̀ máa bá ọmọ akéwu wá ìnáfàtà ṣe ìlà yóò tì bá rí gbogbo àwọn tí ń ba ilé àwọn àfáà jẹ́ àfáà irú ẹni bẹ́ẹ̀ kò sí mọ́ àlébì lára ẹ̀. ẹ̀yọ́ yóò ń bá ní Muhammad dada. sallallahu alayhi wa sallam. ẹni tí ń ṣe àfa òun náà fẹ́ mọ pèpè mọ́ra jẹ́ àfa ìdọ̀tí pọ̀ nínú jẹ́ àfa yìí. bọ́ ọba ti dé sọ àwọn aláṣọ tó ti ra aṣọ ọ̀pá mẹ́wàá tó wó ra fìlà sí odidi ṣéwù tí wọ́n ń rẹjú lábẹ́ fìlà ó àsáwọ̀ ti wọnú wa ohun tó tí ò já wà fún ní ìwọ́n nù. ẹlẹ́gẹ̀dẹ́ ló ń bá ní Muhammad ada. ẹlẹ́kàrún muskilatul adawatu bayna ashabil madarisatul arabiyya tí ò já wà fún ní ìmọ̀ òun náà ni ìbára wa sọ̀tá táwa àfa ń bára wa sọ̀tá. Mm ṣé ádámù ọ̀pọ̀ kí wọ́n tó àfa kan táǹbàbà rẹ tó nu gbogbo wọn. àbí kò wí ká gbọ́. bàbá rẹ nìkan tó dálé kí wúlẹ̀ sẹ́gbẹ́ wa ọ̀tá ti dé ẹlọ́gùn síjà níbi là ń jà ní àbíjà òun tá jẹ. àwa àfáà là ń hanra wa lé mọ̀ àwa àfáà là ń fẹ́rẹ̀ ara wa. àfáà èyí ń sọ ibi mọ́lúdì aláàánú mi à ń gbowó tó pa ní àlùkìyàwó ló ti nà. Ah, ah, kí ló dé lórí kí ni. ará àfa ti ń torí àfa ẹgbẹ́ rẹ̀ ti ń gbẹ́ bọ̀ àwọn ẹlẹ́dẹ̀ kejì wa náà ń jà ṣùgbọ́n jà tí wọn kọjá ní yàrá. àwọn bàbá ti ń gbẹ́dùn lálùkìyàmà ádámà ń bẹ lálùkìyàmà ti ń gbẹ́dùn bẹ́ẹ̀ tí bàbá lè dín náà àdàbí wàhálà yìí wọn bẹ̀rẹ̀ tí wọ́n ń gbádùn àwa la kù ń àmọ́ wa bára wa sọ̀tá lórí kíni àwọn tí wọn fẹ́ wa tẹ́lẹ̀ àwa náà tó wá ń fẹ̀ di ara wa síta. bọ́bọ̀ tún ní dìgẹ́ bá bẹ́ẹ̀ yọ bá bá àti wọn ní irọ́ ẹ má kú. ọ̀tọ̀ sí òun kọ́ lọ́tọ̀ sí. ẹ̀yin ọ̀rọ̀ tí wọ́n béèrè pé ta ló yẹ kẹ́ ṣàánú jù láyé àwọn àfààní. àwọn ni ó ń dàgbà ṣàánú wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ́rù lílé àkàyè. bẹ́ẹ̀ bá kọ́ tó kẹ́ dínkù iṣẹ́ àwọn àfúà rẹ̀. Òmùmù wà sánú wà dání sòdò. Ìgbà sí káwọ́dọ̀ kíkẹ́ ọlọ́mọ ti gbé. Bàbá ni gbà mí, wọ́n ti máa ọmọ kéékèèké, wọ́n ti fi dá sòrò sínú ayé mi. Bí wọ́n ṣe mú ọ lọ́kọ̀ọ́yọ́, wọ́n mú ọ láti sẹ́yìn wọ́n mú wọn láti ṣáájú tèmi ádámọ̀ bá ló tún wọ́n ní òtó bí wọ́n ádámọ̀ ṣe ìlà fẹ́ kún rí. bàrẹ dàrú lílé àkàyà rí ibè ibà ṣàkíkò. ṣé kàá dà di àárọ̀ ọ̀dọ̀ wọn ní jì sí tọ́ba tún dalẹ̀ ọ̀dọ̀ wọn náà ní dùn sí èmi ádámà ń sọ wọn di tuntun èmi sì ń gbó ẹni wọn yẹ kẹ sànù jù láyé làwọn àfa èyí ṣe tẹ ìdààmú òfin àwọn àfa mọ. bẹ̀rẹ̀ dẹ́rù ní àkàyàrí ìbẹ̀yìntà wà ṣáàjìfò. àti bẹ́ẹ̀ bá fẹ́ ìhun tó ń fẹ́rẹ̀ àwọn ọmọ iná bí wọ́n bá dé ayé ọmọ ọba tí wọ́n ní. wà á sánú wà dálé sòdòrò. ẹlẹ́ẹ̀kejì nínú mùsùlùmí tó ayé àwọn àfa tá a fi ní ìmọ̀ òun náà látọ̀ làbá òun náà ni problem gbogbo àwọn jàmọ́ ta ní. àwọn jàmọ́ ọlọ yọ ọlọ forí wọ láti àfa láti bì kan. láti bì kan wá. yọ ọlọ sẹnu kan. wọn wọ fẹnu hàn ní mà ọwọ àti sọ ní ọjọ gbogbo ẹni ìdè bá ń bẹ lára olúwa bá mi ìdè náà hmm. ọlọ́run wá jà àwọn lọ́kọ̀ọ́ lẹ́ẹ̀tì dè hmm. àbá ìwọ ìwọ tí wọ́n jáde lára ẹ̀wọ̀n ní rí ti ẹ̀rù mọ́ ẹni ó disconnect kan ni wọ́n kọjú wọn ní. wọn ló tó dà bí kò sí wàhálà. bàbá ẹlòmíì ń bẹ bọ́bá dé ń lò bíyà pàtì gbogbo nǹkan bá ní ní ọ̀nà ẹ̀sìn ẹni ọwọ́ sì wò ní mọ̀kànmọ́ ní kéwù. tọ́kọ́ bá bẹ́ẹ̀ kúrò ní primary one sí primary two wọ́n á ṣe wọ́n ṣe ń lò kíní kan fún. wọ́n wá déwú ẹni wọ́n wá dásì kankan lè kíw jẹkújẹ àwọn àfáà náà pọ̀. kí ló ń bá kiri. ọdún dénú. jama hmm. bàbá bẹ dájọ́ pé abẹ́sí wòlí mọ̀ fún ọmọ mẹ́wàá wọ́n wọ́n ní ẹ̀kú ọmọ mẹ́ta láàárọ̀ wòlí mọ̀. bẹ̀rẹ̀ tẹ́rù ilé akáyà àrìndò ìta wàṣà kìfò. ẹ àfọ ẹ lọ ẹ lọ tají tí mo gbọ́ lónìí. Umumu wa sanu wa dali soduro. Ah, àti àwọn àgbọ̀ ẹja tají. Owó owó owó owó ọjà àlùkà náà láti débi dá lọ. Wà á jí máa ń fi wà á jí lọ́kàn bàbá mi. Àkóso kí n tó mọ irinjú síta mo ti parí iṣẹ́ nulẹ̀ kí n tó bọ̀dà. Hmm. Torí tó ọ̀bá parí iṣẹ́ ìtàn padà di ọwọ́ ní padà. wàhálà làwọn. ẹ̀yin ọwọ́ ayé ta wà yìí ayé a máa gbéyàn ṣubú ẹlòmíì ti ní ìlànà kò ní ìmọ̀ ẹlòmíì lówó lónìí kò lówó mọ́ ayé ti wọ́n lè gbéyàn ṣubú tó ìran mẹ́ta kan bẹ báyìí ò túbẹ̀ tí ó gbé ṣubú. ẹ̀yin àbánu ibi tá a ti rí solúṣẹ̀sùn ti ń ṣe wá hmm. òun nù. àkọ́kọ́ òun lẹ́ni pẹ́ni táyé rẹ̀ gbé ṣubú òun lẹ́ni tó bá wà lábẹ́ ayé. sasa sásá bí ayé. ẹ tó bá sásá bí ayé ayé ò tó bẹ̀ tí ó gbé ṣubú wọn ò bí baba ńlá ayé dà. ìtumọ̀ ohun tí n wí kì í ṣe pé kọ́ ọ lọ wẹ bí ayé o ah. bọ́ ọ bá wù ẹgbẹ́ ayé o ò ní sínú àwọn ẹgbẹ́ tí ó wà tí ó wà jẹ́nà tó bá jọ gbé dàkí yàrá. Ah. ìtumọ̀ ohun tí ń wí fún ni pé ìyàwó tó gbé sílé ayé ni àwọn ọmọ kéwú ti ṣe àdàkùnmù la ayé ni wọn àwọn àbúrò ayé ni wọn àwọn ẹ̀gbọ́n rẹ ayé ni wọn àdúgbò tó ń gbé ayé pọ̀ ń bẹ̀ wá sásá bẹ́ẹ̀ wọn torí pé yorùbá ní kíkú ilé ọba pani tòde òní gbà wọn ni àmọ́ wọ́n rí àsìkò báyìí wọ́n jáde ibi tí wọ́n bá fẹ́ jáde sábà wọn sí ọ̀parí nù wọ́n parí jẹ́ nù àìmọye àwọn tí ń ṣe àdàkùnrin láì fún wa hmm. agbára tí ń bẹ lára wọn ju tiwa lọ ṣùgbọ́n kádàrá ń kọ́. Hmm. ẹlẹ́ẹ̀kejì nínú ẹni nínú inú ẹni báyìí ò tó bẹ́ẹ̀ tí ó fi ṣubú òun náà ni pé lọ́ọ́ dára rẹ mọ̀ àwọn àfáà tá ń yẹ̀yẹ́ àṣìwọ́n náà kì í sàfà hmm. lọ́ọ́ dára rẹ mọ̀ irú èèyàn wo ni mo jẹ́ orúkọ wo ni wọ́n ń jẹ́ nínú ilé ta ti jáde orúkọ wo lè mí jẹ́ kí ló ń kó pákádàrá mi mọ́ àbá mi bẹ̀ látijọ́ ìdí ìdá wa ni jojúmọ́ dà wá ní ọmọ ṣe àbá ó lè tètè tó ń bẹ̀. ẹlòmíì bíi sádàkà lọ yẹn kó gbòkó sí jẹ́jẹ́ ọmọ sí sádàkà kó bí ó sì máa yẹjú. ó ní wọn ní bàbá kan bẹ́ẹ̀ jẹ̀ mọ́ ọ̀nà ìjẹ̀bú ló kù sí àwọn agbọ́sẹ̀lẹ̀ lọ wọ́n ní ọgbọ́n. ẹ jẹ́ mi dára wọn mọ̀ àwọn àfáà tá à ń lu ayé lẹ́yìn á dára wọn mọ̀. Hmm. sani kí ọ̀daràn ẹ̀mọ́ lọ́fẹ́ dọ́lọ́ wọn. ẹlòmíín nù ìdílé tó ti jáde yàrá kan ni wọ́n máa ń kọ́ ń bẹ̀ òun wá fẹ́ kọ́ odidi mansion ó lè rí kọ́ títọ́ bá padà kọ́ sóò ní padà padà wọ́n sórí yàrá kejì ẹ jẹ́ dára wọn mọ̀ àṣẹ ti ń bẹ lára ẹlòmíín ó tó fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run fún didi ọjọ́ mẹ́ta ṣùgbọ́n kò mú àṣẹ tọ́lọ́run pamọ́ sí lára yọmọ àtọ́jú lé káàkiri. àwọn àfáà dẹ̀ ní àfáà ọlọ́run kò wá láti rí ni ẹni ọba dọ́dọ̀ wa fún gidi ògùn sọ àà síbí jẹ́jẹ́ wa lọ́jọ́ kó àánú àṣàdúrà fún ìgbà tó ti kú ìsọ ọlọ́run bẹ lórí ẹ̀mí ọjọ́ ọba ti kú padà wá kọ́ wá tàlẹ́ yìí wá dẹ́mi ló wà fún àwí kankan. kí n gbàdá dẹ́rù lè àkàyàrí ibẹ̀ ìta wà ṣàkífò. alákejì nínú ẹni táyé òtúbẹ̀ tó gbé ṣubú òun náà lẹni tí ó dára rẹ̀ mọ̀. ẹ̀yà wa àwọn ọmọ tá a bí a bá ti lè ọmọ wa mọ̀ wàláhì wọ́n yọ wá kó nu ìbànújẹ́ ayérayé àwọn ọmọ wò ọmọ skul wọn sọ fún ọ ah, ọmọ yìí ẹ múra ọmọ yìí ó ní brain ilé náà ti ẹkú dìtẹ́tì ẹ̀. dìtẹ́tì irú ẹlẹ́ẹ̀kẹta tí ìpín ní ṣubú hmm. bọ́ọ̀bá ní two thousand naira fi hmm. one thousand naira ayé bẹ̀ ayé ò ní fi ọ̀ṣubú. Hmm. bọ́ọ̀bá ní two thousand naira one thousand fi ra ayé ayé táwọn yìí àràgbé láyé ìwọ ń bímọ kò ń ṣe wàhálà lórí ọmọ àwọn tí wọn fẹ́ kọ́ jẹ́ wọn mọ̀ ọ̀ wá ní fi ẹ̀ náfìlà lẹ̀ o ni ní fi tàjúdù lẹ̀ o ò ní fi tìláwàtò kúrá lò ní fi lẹ̀. bàdà dẹ́rù ilé àkàyárí ibẹ̀ ìta wà ṣàkífò. ẹni tó fún yẹn one thousand lẹ́nìí ẹni ó fún one thousand lẹ́nìí ọlọ́run wá padà gbé ọ lábùn ọwọ́ dẹni tí ọwọ́ padà dá one million padà fún ẹni náà. ṣùgbọ́n gbogbo wa ta wà láyé à máa ń gbà sápò ní àyè fẹ́ nù gbogbo jama ti ń gbọ́ mi mi yòówù bá nẹ́bi dáadáa. sallallahu alaihi wasallam. àwọn àfa èyí sì táwa ní òun níláárí mọ́. alukulusi tọ́ba ṣe é afa yìí èèyàn bá withdraw. àwọn afa là ń bá bí irọ́ là ń bá bí four one nine là ń bá bí jìbìtì hmm. èyí nípa Muhammad tẹmúrù lẹyẹlì àwọn ọjọ́ ayé wọn kọjá lórí ànípa Muhammad wọn máa fi bẹ́ẹ̀tì yìí tù nírù ànẹ́bí ó sì gbé kẹ̀kẹ́ kaná báyìí ó sì gbé nílọ wọn ò dá nílé ànẹ́bí ó sì gbé nílọ wọn ò dá nílé ànẹ́bí ànẹ́bí ò torí àkọ́kọ́ ìsọlọ. sallallahu alaihi wasallam. àwa lẹ́ni débi ọjọ́ kan bá tó àwa gbogbo ẹni tó bá jẹ́ àfa àtẹni tó bá jẹ́ èèyàn láyé bébí di ọjọ́ mẹ́ta bá pa ọ́ ìgbádùn ọdún mẹ́ta lọ́wọ́ fi rọ́pò fún. bàdé dẹrù yìí àkàyà ìbí ìta wà ṣáàkì fún umumu wa sanu wa dali sun. nínú ilé ẹ̀mẹ́wọ̀ àwọn ọmọ fún nínú oṣù mẹ́jọ. kamaru bamaru afa èso dàbí inú àtúnmí nìkan ní bẹ́ẹ̀ nílé àná mi. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n àwọn àfa àtàwọn mi ẹ̀yin bàbá yìí ò rí bẹ́ẹ̀ wà má kọ́ tá tó yẹ fún màá náà sùn kọ́ fún wa mọ̀ ẹ̀ sínú àwọn tí ń fi nǹkan yẹn ṣe tibitibi nù sẹ̀ríkù tà làhámọ́ra ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ forí mi mi o ẹ̀ sínú wọn ẹ̀ sínú àwọn tí ń fọtí dà sọ́hùn wọ́n máa kọ́ dáńtà kùrùbánà ẹ̀ sínú àwọn tí ń tì í síwájú fáwọn kéde pẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ́yìn ẹ wọnú ilé àpò àwọn àfa kọ̀ọ̀kan ẹ bà bẹ́ẹ̀ gbogbo àfa tí ń bá ń fọtí lu ayé ẹ àfa gbogbo ohun tí ń dèrè àgbàkà á tì í wọn lára á sì ní ṣe ó díjọ́ gbé dàlùkì yá mà. dàmà ẹ̀dá kẹjọ sọ pé Allahu akbar. Allahu akbar. ká tó abẹ́ sọ̀kalẹ̀ wá sí oh. tọ́ba díjọ́ gbé dàlùkì yá àwọn tọ́lọ́mọ wọn kọ́kọ́ pè wọ àlìjẹ́nà àwọn ọ̀rẹ́ mẹ́rin láti gbé afẹ́kẹ́ mọ pàtàkì àwọn àfà gbogbo ẹni wọn bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo wí bọ́bá mi yóò ń bọ̀ ní Muhammad ali. àbá òun ní ní ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín láíláí. àmín ẹlọ́kẹ̀sì fún wa. àbá kùdùsì alùkùdùsì ọkọ ìyàwó nù àkọ́mísù apc ṣì nù. èmi ò ní nǹkan kan tí mo fẹ́ fún yín ní nǹkan ìyàwó mo mú aago jẹ̀bi tó ń dá ojú òun níbi ṣe nǹkan ìyàwó fún yín. ìyẹn náà tó tí wọn bá ti máa gbé sẹ́yìn nílò ọ̀tá. àbáwá alukúlù sí àní sunkún tọ́jú ní òtó dé lẹ́yìn òtó yẹn àní sunkún. à ń retí àwọn ará mọ̀wé à ń retí wọn ṣá ẹnu lè fi wì wọn ó ti dọ́ta bá rí ká tó wọ́n fi bẹ̀rẹ̀ ẹnu kẹjọ yóò mọ̀ lóbi dáadáa. arákùnrin ta wí ọkọ ìyàwó lòun náà ọkọ ìyàwó méjì ọwọ́ ní ìyàwó méjì ìyàwó méjì ẹ gbọ́ mi yóò jàmọ́ ó ní ìyàwó méjì ìyàwó méjì tó wọ́n ní ọ̀wá sí kàkà tó bímọ ń ìyàwó kẹ́ni. kò rọ́mọ bí ẹjọ́ fẹ́yàwó kejì ọ́n kejì náà kò rọ́mọ bí ibi ọlọ́run gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́ba fún ọlọ́mọ ìjọba. amiina. ọba ṣe àpèkẹ́rì wọ́n wá wà bẹ́ẹ̀ ọba nífẹ̀ẹ́ yà ọ́ ní àfà méjèèjì ẹ mi ọwọ́ adijọ́ kan wọ́n wá kó lé ìyáálé dúró lápá báyìí ìyàwó náà dúró lápá báyìí. báwọn á débi gan ọwọ́ ti fún ọwọ́ ti rẹ ó ti rẹ ọkọ ọkọ bá ní ìyàwó bẹ dúró báyìí mo fẹ́ mo fẹ́ yíyí ara mi mo fẹ́ tọ́lẹ̀tì oh. ọkọ wa lọ ọkọ lọ sí fúsárì wákàtí kan ọkọ padà mọ́ wákàtí méjì wọn ò rọ́kọ mọ́ wákàtí mẹ́ta wọn ò rọ́kọ mọ́ ẹ̀yin ara àwọn ọkọ wa àwọn ọkọ ìyá wa n ò ní kú mọ́ yín lórí. ẹ ní bá òkú ọkọ ní kẹtún délé. amiina ya Allah. akúrú sí ìyáálé bá ọbẹ̀ lè wo ọkọ̀ ọmọ ọkọ̀ ọgbà. ìyàwó bá dúró ọba tẹ̀lé wọn lọ ọba lọ wo ibi tọ́kọ wà. ìgbà tí gbọ́dọ̀ ọkọ ọba ọkọ tọkọ ti ṣubú lulẹ̀ ó pe ọkọ lóko tí ń jẹ́ ọkọ dàlú mọ́ ó gbé apá ọkọ apá ọkọ wọlé ẹ̀mí ti bọ́ lára ọkọ ẹ̀ ọgbójú wo ẹgbẹ́ ọwọ́ rí odidi ejò ńláńlá kan ọwọ́ rí lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ dáa. Ah! iwe ju yín ìwọ lọ pa ọkọ mi ọ̀dà agreement gbogbo omi tọkọ mi bá lọ lájọ lọ mm. ìyàwó yìí wọ́n súnmọ́ náà ó di náà mú ẹ mi yín ah. bẹ́ẹ̀ yìí náà wá sọ ìyáálé ọwọ́ sàn títí ìyá ẹ̀mí fi bọ́ lára ìyá nílẹ̀ lọ́jọ́ kan ọkọ ìyàwó àkọ́kọ́ náà ìyàwó kejì. náà wọ́n retí pé ah! àti géèmù tí wọ́n fẹ́ play fún mi ní. àti géèmù tí wọ́n fẹ́ play fún mi ní tí wọ́n fi sún election yìí sẹ́yìn. àsọkọ mi àti ìyá ní bẹ́ẹ̀ yọ mí lẹ̀ ní. bẹ́ẹ̀ yọ mí lẹ̀ ní. òun náà bá wò pé òun náà fẹ́ lọ wò wọ́n kóun tracy wọn. Hmm. ìgbà tí ó débi tí ọkọ àti ìyá níwà ó rí bí àwọn méjèèjì ẹ̀mí ti pọ́ lára wọn. Ah! ìyàwó wò pé ẹ́ pálí ajá ninety nine ó gbéra bẹ́ẹ̀. ikú tó pa ọkọ ẹ̀ ọ́ challenge ẹ̀ ikú yẹn pa. ìyàwó kejì ẹgbẹ́ ọ́ níbo. jápa. ọ jápa. ẹ jáde òun wà níbi dáadáa. sallallahu alaihi wasallam. àsùnwòn náà níbi tí ń lọ. ọwọ́ dénú ìlú tí wọ́n ti kú o ó dẹ́ dákun ṣé ìwúwo ní bẹ́ẹ̀ nù lóyìn wọ́n ní àfa àgbà tí ń bẹ́ẹ̀ nù lóyìn lẹ́yìn bàbá wa bẹ́ẹ̀ kí bàbá ṣẹ́gun mú ìdí nìjẹ́ ẹjẹ́ ló kù mú mi sólọ́dọ̀ wọ́n ní kódà wọ́n sẹ̀ tí sí àbídé ìgbà wọ́n dé ọkọ mi àti mi báyìí báyìí ni ikú ti pa wọ́n tọ́ba pé ọlọ́run ní ń pa ni òun ní jí ni mo fẹ́ kí wà á fún òfin alukur'an alukur'an ní káwá ti yẹ̀ nìyí mo fẹ́ kí wà á fún òfin alukur'an kó ti bá mi bẹ́ẹ̀ lọ́hùn kí alẹ́ mi ó jí kí ìyàwó mi ní oṣù jì kọ́kọ mi ó jí. ìyàwó wo ló tún bẹ̀ tí ó ṣàdúrà bẹ́ẹ̀ fọkọ rẹ̀ a ò fi pọ́pọ́ àlùkì àmọ̀ fún wọn gbádùn ọkọ dáadáa. jama ti ń gbọ́ mi tẹ́pá ń tẹ̀lé mi a yẹ kí ọ̀rọ̀ tó ń wọ́n òun ní ń bọ́ lẹ́nu yìí. àfọwọ́ bá sí wàhálà kò sí ohun tọ́lọ́hún ò lè ṣe àfa bẹ́lọ̀ ìwọ tó àfa tó fẹ́nu ọ̀nà ilé àfa alẹ̀ tọ́ ọ̀wọ́ bẹ̀ àgbáńkọ kọjá wájú ilé ìwọ náà kò ní wọlé. bí mo ṣe dúró yìí tí bá ṣe ń gbà mọ́nú ayé ìyàwó lè jẹ mímọ̀ àwọn kan ti fayé wọn lẹ̀ fún mi oṣooṣù ó ní iye ń wọlé àwọn kan ti sọ pé ìwọ àfáà gbogbo ń tọ́ ọba fẹ́ nílò láyé lárìsìkì wọn wá bá wa tá a bá ń bẹ láyé kò síhun kò síhun tí ó tí ó fìyà jẹ ọ èmi ní ọ̀wá jòkó ti bẹ́ẹ̀ tọ́ ọba kú ń kọ́ èmi ní ọ̀wá gbàgbé èmi gan títí fúnra ra mi gan oríjìnà lèmi náà. ìsàbọ̀. àtúbọ̀tán wò lè la. náà àbá ìwọ bẹ̀rẹ̀ ọbẹ̀ lọ́hùn ó ní ká lọ bí tọkọ rẹ àti ìyàwó àti ìyáàdì rẹ wà wọ́n wá rìn títí àsọ́nà ìmọ̀wé ti tó báyìí ọwọ́ ní sáà tí ìdíbẹ̀ ni wọ́n ní tẹ́ bá ti kọjá bíríjì ẹlẹ́sẹ̀ kan ẹ fi ṣíṣí wájú. àtúndé bẹ́ẹ̀ à ọ̀tẹ̀ bá ti rí u-turn ẹ sá máa bọ̀ àtúwá u àtúnbọ̀ àpáwọ̀ ní sáà tí ìdíbẹ̀ ni ẹ rí ibi tí wọ́n kọ mọ̀wé sí báyìí ẹ sá gbọ́ bẹ́ẹ̀ àfa wa débẹ̀ ọwọ́ ní sọ́kọ̀ rẹ lélẹ́yìí ó ìyáálé rẹ lélẹ̀ ó ní bẹ́ẹ̀ hmm. ó yá ọkọ rẹ ló tí ń jẹ́ hmm. mo fi agbára ọlọ́run tí ń bẹ lára Al-Qur'an tí sí lára àwí ọkọ rẹ ó sì tajílẹ̀ kan mo fi ọlọ́run mo fi ọlọ́run ọlọ́run mo fi bí ọlọ́run gbogbo ohun tó ti kú sínú ayé wa ọlọ́run bẹ̀rẹ̀ sí ni mo bá wa yẹ ní kíákíá. àmín Allah. àǹtí kìí lára ẹni tó yẹ kó mọ fún ni ọwọ́ ẹgbẹ́ni tó dájú pé tí ọba ti tọrọ ayé ìròyìn ti balance. ẹ ẹ wo ṣe ga adama ni ìgbà tí wọn ní àyà tún bìlẹ̀ amáde àyà tún mùsì ìlàtò ìjọ tí ṣe ga adama ń kunni náà ẹkún ni ẹkún ni wọn fi kọ wọn fi kunni náà bàbá ọkùnrin rẹ bàbá kọ́ ju bẹ́ẹ̀ lọ kò lè ṣe o yà á mú kọ́tọ́lọ́hún jẹ bàbá wọlé kálúwà bàbá wa jẹlẹ bàbá ni yá ilá ifá fọ alẹ ìgbà náà labiola tó ń rọ́nà ó tó ń lọ́dọ̀ amẹ́ríkà sì tó ń là fún. ìgbà àbá yìí ìyàwó pe ọkọ ẹ̀ ó pè ó sì dáhùn ẹgbẹ́ rẹ̀ ọyọ pè yá lè e, ó sì pè yá lé. E. òpèlú kan ti ń jẹ́ ọ́ lóhùn. ìyá lé e ni ẹ ah, ah, ẹ dá pariwo ìmọ́lẹ̀ ti kú sára ẹlòmíì gbogbo ẹni ìmọ́lẹ̀ ọlọ́run kú lára ọlọ́run bá wa lọ́wọ́ àfá bá wa jí gbogbo ìmọ́lẹ̀ lọ. ẹlòmíì ń bẹ two thousand and nineteen ni ó parí ayé ẹ̀ sí. mo bí ọlọ́run gbogbo ojú tí ń wò mí ọlọ́run o o ní parí ìrìn àjò rẹ sínú ọdún yìí. àmín ẹbí gbogbo wọn kú ẹjọ sí àmín rẹ dáadáa. àmín àmín Allah. àwọn méjèèjì bá tají. ṣéyìkù ọkọ wa gbé báàgì ẹ ìyálé náà gbé báàgì ẹ wọn bá fẹ́ máa lọ wọn dúpẹ́ lọ́wọ́ àfa hmm. àfa ni wá ọkọ àtìyálé láti lọ ó nígbà tí ń bọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ gan láti nígbà tó ń bọ̀ wá sọ́dọ̀ láti nígbà tó wà lọ́dọ̀ ọlọ́run tó ń bọ̀ wá sáyé kádàrá ìyàwó kan náà ló ní inú ẹni ọyọ kọ fẹ́yàwó méjì ó sí láwùjọ wọn èyí sì fọwọ́ lọ fẹ́yàwó méjì ẹlòmíì wù wá báyìí ó ti níyàwó mẹ́rin ẹ gbọ́ mi yé jàmá àwọn wo pé kí báwo lẹ́sìn tọ́ wọn à ń tọ́ wa dàgbà wà á rí pé kéèpẹ́ ijú òní wọ́n bí àwa náà ta ti ṣe dáadáa fáwọn tó bí wa tọ́ bá wẹ̀yìn ọmọ tó bí náà oní ọmọ wà láwùjọ ẹlòmíín lọ́wọ́ ọmọ rẹ̀ yunifásitì ti ń dunnú ẹlòmíì kirikiri ní dínà wọmọ yìí tí ìyá bá tó wá sunkún nínú mọ́ ní ẹmọ wọ́n ní oṣù mẹ́ta ló kù ọmọ ọ̀dà gẹ́gẹ́ bí yunifásitì pé Amẹ́ríkà. àbá wọn sọ pé ah, ìyàwó kan lọ yẹ kó fẹ́ o. ọwọ́ rí májẹ̀mú ti ń bẹ lára aṣẹ́ tí mo ṣe yìí òun náà ni pé tọ́ ọ bá ti ń lọ ìyàwó kan lọ fọwọ́ mú.

primary six làwọn ti go school àwọn yunifásitì à ń sì ń kó wọn sílé à ń sì ń yẹjú wọn. ẹ̀jẹ̀ yóò bá débi dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ̀yin yà wá ọ̀rọ̀ ti délẹ̀ báyìí a ti wà nù kíláàsì. tọ́ba jẹ́ mi tọ́ba jẹ́ wọ ìyàwó kan wọn ni a mú àkọ́kọ́ ìyàwó abọ́kọ̀kú. ẹlẹ́kejì ìyàwó abọ́kọ̀là ọ̀rọ̀ bá di hùn. torí pé ẹnìkan lórí ikú tó pa ọkọ ẹ̀ ọgbà ọkọ yẹn fún ẹnìkan ló lọ gba ọkọ ẹ̀ là lọ́dún àfárà ìwọ obìnrin tó tọkọ rẹ wà nulẹ tí ò lọ síwájú ó ráyé wá o. ó ráyé wá. ọyẹ kọ ọmọ bíi ọlọ́run fọkọ rẹ. ọkọ rẹ lámúlẹ̀ o sì ń bẹ láyé. ẹ mọ̀ di àtúnyà. ẹ lọ́gùn tọ́lájà sí pé àwa àbẹ́mi ṣé ìyàwó àkọ́kọ́ kúláàmù ni àbí ìyàwó àkọ́kọ́ la. ẹlọ́gùn wà wà sí ti yàrá yìí. ọ̀kan náà là ń fọ́ sí ni kí. ó mú ó sì fi kán lẹ̀. mo kò fi kán lẹ̀ ni. ẹ dákun èwo ni ká mú bẹ̀ ìyá wa. sákọ́kọ́ kú ni àbákọ́kọ́ la. sákọ́kọ́ kú ni àbákọ́kọ́ la. Ah, ah, ah, àbọ̀dọ̀ dá méjèèjì papọ̀. ẹ yẹ bẹ̀ lóo ẹ̀yà ọmọ yìí tẹ̀ ń fẹ́ nìkan tó. Ah, ìyàwó ah. àgbàlagbà ìyàwó àkọ́kọ́ kú ni àbákọ́kọ́ náà. kápẹ́ mi ni bí mo dọ́kùn yìí. nínú àwọn bàbá wa yìí ah, àbẹ́ àwọn da tó bẹ́yìí. ìyàwó àkọ́kọ́ kú lẹ́mú àbákọ́kọ́ náà. ẹ̀mú kan. èwo lẹ́mú. àkọ́kọ́ náà. àkọ́kọ́ náà lẹ́mú. ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ló gbọ́ níbi lẹ́yìn mẹ́tẹ́jà lọ́wọ́. ilé rẹ tó kọ́ apọ̀pọ̀ eh. lani. apọ̀pọ̀ lani o. ìyàwó tó fẹ́ sílé apọ̀pọ̀ lani. apọ̀pọ̀ lani. mútó rẹ tó ń gùn apọ̀kọ́lá ni owó tí ń bẹ nínú àpò rẹ owó tí ń bẹ ń báńkì apọ̀kọ́lá ni ọjọ́ ọba ti kú kò sí kẹ̀kẹ́ ọ̀tẹ̀ rẹ wọn lọ́sọ̀rọ̀. ẹ wọ́n ní àwọn agbọ́kọ̀ kú eh.

à ń bú àwọn àfa à ń tó lọ ní ṣùgbọ́n adébíkà. ọmọ àti wò wọ́n